a kú dédé àsìkò yìí o ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn odi ní orí ìkànnì wa níbí Àṣàkẹ́ TV a kí wa wípé hmm, a kú aráfẹ́rakù a kú àsẹ̀yìndè ìyá rere ìyá lálùbáríkà tó jáde láyé ìyẹn ni ìyá wa màmá Sunday Adéyẹmọ Ìgbòho ṣáà Hmm. ọlọ́run ọlọ́jọ́ òní kó bá wa tẹ́ màmá sí afẹ́fẹ́ rere gbogbo àwa olólùfẹ́ Àṣàkẹ́ TV àfi àkókò yìí àfi kí wa wípé ọlọ́run á jẹ́ kí gbogbo wa ká gbẹ̀yìn arúgbó wa a ò ní ṣánkú ọlọ́run ọlọ́jọ́ òní á bá wa tẹ́ màmá sí afẹ́fẹ́ rere ní orí ìkànnì wa níbí a fẹ́ fi fídíò yìí afẹ́fẹ́ pààrọ̀ wá sí gbogbo àwa ọmọ káàárọ̀ òjíire àwa ọmọ yorùbá àtàtà pàápàá jùlọ nínú ìjàǹgbara yìí wípé ẹ jẹ́ kí a lo àsìkò yìí ẹ jẹ́ kí a dúró tán ẹ jẹ́ kí a ṣe àtìlẹ́yìn gidi fún bàbá wa ìgbowó ṣà owó bàbá dámì torí pé ní àsìkò yìí ẹ wọ́n nílò wa gidi gan ni nínú àdúrà ká máa ṣe àdúrà fún wọn wípé kí ọlọ́run ọlọ́jọ́ òní kó bá wa fún wọn ní okun àti agbára bẹ́ẹ̀ sì ni kí ọlọ́run ọlọ́jọ́ òní kó bá wa tù wọ́n nínú. Hmm wọ́n kó ìrọ́jú wọ́n kó àtẹ̀mọ́ra torí pé gbogbo ala mọ̀ wípé òbí ẹni ó lágbára lára ọmọ àmọ́ iṣẹ́ tí òbí ń ṣe pàápàá jùlọ ìyá lórí ọmọ àwa náà la mọ̀ wípé ìyá tí wọ́n jáde láyé yìí ẹ̀ àwọn náà wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà nínú struggle yìí ìyá gbìyànjú wọ́n ti ṣe wọn tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ ni torí pé a sọ fún wa wípé ìtàn lolúkálukú ń kọ́ o kólúkálukú kó máa fogi dó o ibi tó ń kọ tòun dé wípé ǹjẹ́ tí irú nǹkan náà bá ṣẹlẹ̀ báyìí níbo irú iṣẹ́ wo ló fẹ́ ka mọ́ ẹ lọ́wọ́ ó ka iṣẹ́ rere mọ́ ìyá lọ́wọ́ ìyá fọwọ́ rọ orí kú ni ìyá ò ṣẹ́kú bẹ́ẹ̀ sì ni ìyá ò kúkú ẹ̀sìn àdúpẹ́ àyè ọpẹ́ padà yọ bẹ́ẹ̀ ni a sì dúpẹ́ wípé kì í ṣe wípé ẹlẹ́yìn ìlú ṣíwájú àdúpẹ́ wípé bàbá Ìgbòho Òòṣà àwọn náà ni mm, àwọn náà padà gbẹ̀yìn arúgbó wọn gbogbo àdúrà tá a máa ń gbà náà ni wípé kí gbogbo wa ká gbẹ̀yìn arúgbó wa ẹ ọ̀rọ̀ wa di torí àwọn elders and leaders wa gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin elders and leaders wa ẹ jọ̀ọ́ tí fídíò ìbá ti dọ́dọ̀ yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa pín kó dọ́dọ̀ àwọn lọ́balọ́ba wa àwọn lóyè lóyè wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí a dìde ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa fi bàbá Ìgbòho òòṣà lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí wípé <laughs> ẹ̀yin àgbààgbà ẹ má wé pọ̀rọ̀ yìí kò kàn yín o ó kàn wá o ó kàn yín ó kàn àgbààgbà ó kàn ọmọdé ó kàn ara rẹ torí pé arákùnrin yìí wọ́n dìde nígbà tí hmm, ojú ń pọ́n wa tí a rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní ìgàngán gbogbo alárí gùdùgùdù méje ẹ̀yà mẹ́fà tí bàbá Ìgbòho ṣàtì wọn ṣe di táyà fi parẹ́ àwọn ará ìgàngán wọn ò lè gbàgbé wọn o ìwé orúkọ wọn ò sì lè kúrò nínú ìwé ìtàn bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbàgbà wa ẹ̀yin lọ́balọ́ba wa ẹ bá wa pe àjọ tó níròrí hmm, ẹ bá wa dúró tán ẹ bá wa ṣe ní kánmọ́nkóbó ní wàrà ṣẹṣà ní kíákíá ẹ bá wa fi bàbá Ìgbòho ṣàsílẹ̀ nítorí wípé ẹ tí ẹ bá rí àwọn fídíò kan tí bàbá wa Kọ́lá Olóòtú ṣe nígbà kan mo di àwọn kọ́kọ́ kan mú nínú fídíò wọn bàbá wa Kọ́lá Olóòtú gan ti pè yín ṣàkíyèsí wọ́n ti pariwo fún yín wọ́n ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ní ẹ dìde wọ́n ní ẹ nílò láti já receipt ẹ já tíkẹ́ẹ̀tì àbí ẹ ṣẹ̀ ń tọwọ́ bọ̀wé kẹ́ ẹ tó rí bàbá Bọ́lá Ahmed Tinubu bàkọ́lá olóòtú sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ tí ẹ̀ lè sọ wípé bóyá ẹ ṣẹ̀fẹ̀ máa mú àpọ́íntímẹ́ǹtì wípé ọ̀dẹ̀ ní ni kẹwàá ọ̀la ní kẹwàá wọn ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe fẹ́ lọ ìbàjẹ́ ìdájí ìbàjẹ́ àárọ̀ ìbàjẹ́ òru ọ̀gànjọ́ lè fẹ́ rí bàbá wọ́n ní àyè ṣí sílẹ̀ lẹ̀kún ṣí sílẹ̀ fún yín nítorí pé àwa ló kàn ọmọ Yorùbá ló wà ń bẹ̀ bàkọ́lá ló tún sọ bẹ́ẹ̀ wọ́n lórí kí náà tó sọ bẹ́ẹ̀ wọ́n ní lórí bàbá Ìgbòho ṣàwọn sọ nínú fídíò wọn nígbà tí wọ́n ṣe ti ìgbà tí àwọn agbésùnmọ̀mí wá sí Ìsẹ́yìn wọ́n ní kí ẹ lọ pariwo síta ẹ lọ ṣe ìpàdé ẹ fojúkojú ẹ fokùn lókun ẹ ṣe ìpàdé pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe fi bàbá Ìgbòho ṣàsílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ nítorí wípé <laughs> ẹ̀yin náà lè sọ pé ọmọ ẹni ò ní ṣèdíbẹ̀ bẹ̀rẹ̀ ká sílẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì gẹ́gẹ́ bí òwe tí ẹ mú wọlé tẹ̀ fi dìbò fún bàbá ọmọ ẹni ò ní ṣèdíbẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ ká sílẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì òun náà ní ti bàbá Ìgbòho ṣáá tó gbé bàbá Ìgbòho ṣá wọn ò ṣe ẹ̀ṣẹ̀ kankan kí ni nǹkan tí wọ́n ṣe gan pàtó ẹ̀rí bẹ́ẹ̀ yẹn wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó kù sí ẹ̀yìn ọwọ́ ẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá ọwọ́ yín ló kù sí ìdí tí mo fi ní ọwọ́ yín ló kù sí ni wípé ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn òun la gbọ́ wípé wọ́n fi Abba Kyari sílẹ̀ o àwọn òwò ni wọ́n ṣe àtìlẹ́yìn fún Abba Kyari àwọn náà ni àgbààgbà wọn àwọn náà ni Miyetti Allah àwọn Lai Muhammed àwọn Gumi àwọn El-Rufai àwọn ni wọ́n ṣe àdúrótì fún Abba Kyari bó tẹ̀ jẹ́ wípé Abba Kyari criminal case ni wọ́n gbélé lórí ọ̀daràn paraku ni tó ṣòwò ìlú kúmọkùmọ tó ń gbé àwọn egbòogi olóró ó ń ṣe woman eh, <laughs> ó ń ṣe money laundry gbogbo ẹ̀ ló ń ṣe tí wọ́n ká mọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n béèlì ẹ̀ o pẹ̀lú àádọ́ta ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta mílíọ̀nù ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta mílíọ̀nù yìí òun ni wọ́n fi béèlì Abba Kyari o ṣùgbọ́n ẹ wá rí wípé àwọn àgbààgbà wọn ní ará òkè ọya àwọn ni wọ́n dúró tán tí wọ́n sọ wípé ọmọ àwọn ò gbọ́dọ̀ tú sílẹ̀ ta ló sì mú Abba Kyari Buhari ló mú Abba Kyari o ta ló tú sílẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ló tú sílẹ̀ kí ló wá dé o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kí lẹ wá ń wò tí bàbá Ìgbòho ṣá sì fi wà ní Kòtónú tí wọ́n sì fi wà ní Bẹ̀nẹ̀ tẹ́ ẹ̀ tí ì pe ìpàdé tó tó níròrí tẹ́ ẹ̀ tí ì pe àjọ tó níròrí wípé ó yẹ kí wọ́n fi bàbá Ìgbòho ṣà sílẹ̀ ẹ ti wá rí wípé ó kù sẹ́wọ́n ẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá nítorí pé ọmọ wa ló wà ń bẹ̀ Yorùbá lẹni tó wà níbẹ̀ tó bá tẹ̀lé ká ṣe bí ó ṣe yẹ kó ṣe rí ni kò yẹ kí bàbá gan lu ọjọ́ mẹ́wàá lórí ipò tí wọ́n wà yẹn kí wọ́n tó fi bàbá Ìgbòho sílẹ̀ kí bàbá Ìgbòho tó rí freedom kí wọ́n tó máa lọ bó ṣe wù wọ́n kí wọ́n máa ṣe bó ṣe wù wọ́n bí wọ́n yẹn ṣe tẹ́lẹ̀ kí àwọn ọrọ̀ ajé wọn kó máa rúgọ́gọ́ sí i torí pé mọ̀ pé káràkátà ni wọ́n bí wọ́n ṣe ń lọ tẹ́lẹ̀ táwọn náà rìnrìn àjò tẹ́lẹ̀ láti lè lọ máa ra àwọn nǹkan tí wọ́n ń tà kí gbogbo ẹ̀ máa lọ déédéé ẹ̀yin àgbààgbà ẹ ronú sí i ẹ̀yin àgbà ilẹ̀ yorùbá ẹ̀yin lọ́ba lọ́ba wa ẹ bá wa gbé ìgbésẹ̀ ní kọ́mọ́kóbó lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ lórí ìṣẹ̀lẹ̀ tìyá wọn tó ṣẹlẹ̀ yìí ẹ bá wa gbé ìgbésẹ̀ lé lórí o ẹ bá wa gbé ìgbésẹ̀ lé lórí bàbá wa pòwe kan nígbà yẹn bàbá wa kọ́lá olóòtú wọn ní ọmọ ẹni ò ní burúburú ká lè fẹ́kùn pàjẹ́ ẹ̀yin tí ẹ̀yin sọ pé ẹ jẹ́wọ́ nàìjíríà náà ẹ̀yin náà pòwe kan ẹni ọmọ ẹni ò ní ṣèjì bẹ̀bẹ̀rẹ̀ ká ṣẹlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì ṣùgbọ́n bàbá wa ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ti ṣẹlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì o ìyẹn ni ti abba kyari wọ́n tú abba kyari sílẹ̀ o ààrẹ rí pé àwọn ará òkè ọya <laughs> àwọn òkè máa ń fi ọmọ tí wọ́n ṣeré bó tẹ̀ jẹ́ wípé ẹnìyẹn jẹ́ ọ̀daràn síbẹ̀síbẹ̀ náà kò tẹ̀ ní kò ní jọ wọ́n lójú wọ́n á dúró tán ni ẹ wo ìgbà tí àwọn boko ẹ wo ìgbà tàwọn agbésùnmọ̀mí wọ́n ní wọ́n ti repent wọ́n kó wọn wá wọ́n kó wọn join ológun wọ́n ní kí wọ́n darapọ̀ mọ́ àwọn ológun ẹ jọ̀ọ́ ǹjẹ́ tó bá jọmọ Yorùbá ǹjẹ́ wọ́n á ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn wọ̀nyí kò sí nǹkan tó kàn wọ́n ọmọ wọn tó burú ọmọ wọn tó ń hùwà ìpáàlẹ̀ ọmọ wọn tó ń hùwà ìtọ́ ọmọ wọn tó ń dàlúrú ọmọ wọn tó ń ṣoríṣiríṣi tó ń jínigbé tí wọ́n ń béèrè ránsọ́ọ̀mù wọ́n ń sọ fún ìjọba wípé kí wọ́n jòkó rántébù wọ́n ní kí wọ́n jòkó rántébù pẹ̀lú ẹ̀ wípé kí wọ́n ṣe kí wọ́n negotiate <laughs> Gumi sọ bẹ́ẹ̀ o gómìnà sanfara náà sọ bẹ́ẹ̀ ó ní kí bàbá bọ́lá ahmed tinubu tí wọ́n bá fẹ́ yẹ kí ìlú kó ní ìlọsíwájú tí wọ́n bá fẹ́ jẹ́ kí ìlú kí ó tòrò wọ́n ní kí wọ́n negotiate pẹ̀lú àwọn agbésùmọ̀mí pẹ̀lú olórí agbésùmọ̀mí nínú igbó hmm. ṣùgbẹ́ ti rí bẹ́ẹ̀ yẹn ó ní tí wọ́n bá wá rí èyí tó sọ wípé òun ti repent àwọn ò ṣe mọ́ eh, kí bàbá kó fọwọ́ wọ́nú kó fọwọ́ ra wọn lórí kó dáríjì wọn ẹ wá rí i kí wá nìkan tó wá ṣe ọmọ títí wá o bàbá wa Ìgbòho ṣà ò ṣe kankan o freedom fighter ni wọ́n o wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni o àbẹ́rí pé wọ́n sọ wípé gbogbo rally tí wọ́n ń ṣe ìbò lẹ́ni tí wọ́n bàjẹ́ ilé ọlọ́pàá mélòó lẹ́rí tí wọ́n dìtẹ̀ mọ́ ọlọ́pàá mélòó lẹ́rí tí wọ́n gbógun ti àwọn gan ni wọ́n gbógun ti gbogbo ìrìn àjò Yorùbá nation àwọn gangan ni wọ́n pààyàn nínú rálì ẹ̀ ti rí bẹ́ẹ̀ o kí wá ní ẹ̀ṣẹ̀ tí bàbá Ìgbòho ṣàṣẹ̀ o ẹjọ́ o ẹ bá wa fi bàbá Ìgbòho ṣàsílẹ̀ o pàápàá pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tìyá wọn tó ṣẹlẹ̀ yìí ẹ bá wa fi wọn sílẹ̀ kí wọ́n lè ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá ìyá wọn o gbogbo yín lẹ lọ́mọ o kò sẹ́ni tó gbàdúrà wípé gbogbo nǹkan tí ìjọba ṣe yìí kan ṣe irú ẹ̀ fọmọ tòun o pẹ̀lú gbogbo bí wọ́n ṣe lọ ṣe ìkọlù sílé wọn tí wọ́n kó DSS lọlé wọn tí wọ́n pa èèyàn sílé wọn odidi èèyàn méjì ẹ ti wá wo tìyá wọn tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá ẹ dìde sọ́rọ̀ yìí o ẹ dìde sí ọ̀rọ̀ yìí o ẹ dìde sí ọ̀rọ̀ yìí o kó tó pẹ́ jù o gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ẹ̀yin lọ́balọ́ba òun la ké gbàjarè sí o gbogbo ẹ̀yin lọ́balọ́ba la ń bá wí báyìí o ẹ bá wa dìde sọ́rọ̀ yìí o ẹ bá wa ké gbàjarè ẹ bá wa lọ bá bàbá rẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n fi bàbá Ìgbòho ṣà sílẹ̀ àwa tí a dúró tọ́nà nínú ìṣúrọ́gù yìí nínú ìrìnàjò yorùbá nation yìí àrọ̀wá àbẹ̀wá ẹ jẹ́ kí a ṣe àdúró tì ẹ jẹ́ kí a dúró tì bàbá wa ìgbówòṣà ẹ jẹ́ kí a dúró tán lórí ẹsẹ̀ wa nínú àdúrà gbogbo nǹkan tá a bá mọ̀ tá a ti lè fi ṣe àtìlẹ́yìn fún bàbá wa ìgbówòṣà ẹ jẹ́ kí a ṣe o oòdùà ń gbè wá o gbogbo wọn ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ yorùbá ẹ̀yin ni fídíò yìí bá wí gbogbo olólùfẹ́ wa tẹ́ ẹ bá ti rí fídíò wa ẹ bá wa pín kó kọ ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba wa àwọn ìjòyè wa àwọn àgbà ìlú ìyẹn ni wípé kí wọ́n bá wa dìde sí ọ̀rọ̀ tó wà lẹ̀ ní kíákíá ní kọ́mọ́nkóbó ní wàrà ṣẹṣà àfẹ́jẹ́ kó ẹ bá wa lọ bá bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ẹ bá wa fi bàbá Ìgbòho ìṣàsílẹ̀ àwa tí a dúró tán nínú ìjàngbara yìí náà ẹ jẹ́ káwa náà lórí ìkànnì wa ẹ jẹ́ ká gbóhùn sókè ẹ jẹ́ ká pariwo síta wípé lọ́wọ́ tí a wà yìí ẹ bá wa fi bàbá Ìgbòho ìṣàlẹ̀ gbogbo àwọn ẹbá kò tẹ́ gbélé wọn lórí ẹ bá wa gbé kúrò wọn kì í ṣe criminal is a freedom fighter Ìgbòho ṣà is not a criminal ẹ bá wa fi wọn sílẹ̀ ọlọ́run ọlọ́jọ́ òní á pẹ̀lú wa á di bàbá ìgbòho ìṣàmú ilé àti ọ̀nà wọn kò ní bàjẹ́ ọlọ́run á bá wa lọ́ra ẹ̀mí fún wọn á bá wa dì wọ́n mú á bá wa fún wọn ní okun agbára kún agbára ìmọ̀ kún ìmọ̀ ẹ ìyá tí wọ́n sì jáde láyé náà ọlọ́run ò ní ṣe òkú wọn ní òpó àkófà nílẹ̀ yorùbá láàrin ẹbí láàrin ọ̀rẹ́ ládùúgbò nínú ilé tí ìyá ti jáde ọlọ́run ò ní ṣe òkú wọn ní òpó àkófà ilẹ̀ yorùbá yorùbá nation á wá sí ìmúṣẹ láṣẹ ìdùnnú rẹ̀ ẹ̀yin olùfẹ́ wa ẹ bá wa subscribe sórí youtube channel wa ire o ire kàkà láyọ̀